tí má ní kí n tí má ní kí n tiẹ̀ bí yín gan láti wá tẹ́tí bẹ̀rẹ̀ orin kíkọ as things been smoothly ṣé gbogbo ẹ̀ ń lọ dáadáa ń lọ tèrètè gẹ́rẹ́gẹ́ kò sí ìdíwọ́ kò sí dènà kò sí challenges nothing. ẹ mọ̀ wípé kò sí nǹkan téèyàn lè ṣe láyé tí ò ní ní challenges ṣùgbọ́n pẹ̀lú ọlọ́run báìbù ní ohun gbogbo ní ṣíṣe hmm. gbogbo àwọn challenges tá a ní adúpẹ́ pé ọlọ́run ò jẹ́ kó ju agbára wa lọ ọlọ́run ràn wá lọ́wọ́ hmm ọlọ́run bá wa gbé kò sí ìrìn àjò téèyàn fẹ́ rìn láyé tí ò ní ní challenges ìsídà ó kéré àbó ó tóbi ṣùgbọ́n ọlọ́run wà ní àtiwá nítorí pé bíbélì sọ wípé pẹ̀lú ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Hmm. Hmm. ọlọ́run rẹ̀ ní fi yín sílẹ̀ ǹjẹ́ ó ní àwọn nǹkan kan tẹ́ ti bá ṣe àwo orin papọ̀. kò tí ì sí rárá. Hmm. ǹjẹ́ ní mind láti bá anybody ṣe àwọn orin papọ̀. ti ọlọ́run tó bá gbà fún mi. ok let's assume pé ọlọ́run kọ̀ gbà fún yín àwọn olè ní mind. Hmm. mo ń wo evangelist Tọ́pẹ́ Àlàbí. Hmm, sista mi nu sista mi wọn làwọn fẹ́ bá yín ṣe orin o mo ti gbé sí orí. as my role model gbogbo àgbáyé wọn sì máa pè mí pé dọ́kàsì hmm. <laughs> so mo ń wò wọn as my role model mo ní tí ọlọ́run bá gbà fún mi láti bá wọn ṣe orin papọ̀ evangelist Bukola Akínadé ṣẹ̀wọ̀lẹ̀ jésù mò ń wò wọ́n as my role model hmm. tọ́lọ́run bá gbà fún mi àwọn méjèèjì yìí ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ fún mi adẹ̀ close náà hmm. so mo fi pé tí ayé tí ọlọ́run bá sọ wípé àsìkò tó fún èmi àti wọn láti jọ ṣe orin papọ̀ ó ká ṣe. of course ẹ̀yin náà wà ń bẹ̀ mo ń wo àǹtí mi sista Lara Olúbọ̀ náà. <laughs> àwa àwa pa. <laughs> àwa star àwa star àwa àwa star àwa gúdà kọlọ́jà ni. ẹ ṣe náà wọ́n ní kẹsọ gangan báwo ni ìrìn àjò ìgbédìde ògo yín báwo ló ṣe bẹ̀rẹ̀ wọnú ẹ̀mí yàtọ̀ sí ká mú ìtàn ìgbésí ayé yín bó ṣe bẹ̀rẹ̀ ká gbé sẹ́gbẹ́ kan sí i ká mú ti mọ́mí yín pé ọ̀rọ̀ yín ló bó wọn lọ sínú sẹ̀lẹ̀ ká sẹ́gbẹ́ kan ẹ̀yin gangan gan alára kí ẹ̀yin pẹ́ kọ̀dédé jáwọ́ inú ìgbàgbọ́ lọ́jọ́ kan ni. gẹ́gẹ́ bí mo ṣe sọ inú ìgbàgbọ́ la bí mi sí inú ìgbàgbọ́ la ti tọ́ mi even though dáàdi mi bí mo ṣe sọ pé muslim ni wọ́n hmm. ṣùgbọ́n mi ò fi ọjọ́ kan báyìí practice ẹ̀ torí mi ò gbé ọ̀dọ̀ wọn rárá rárá ọ̀dọ̀ màmá tí mo gbé lady evangelist ni wọ́n she's late now so hmm. mi ò mo mo mo mo mo wà nínú ìgbàgbọ́ yìí láti kékeré láti kékeré ni mo ti wà nínú ìgbàgbọ́ tí mo dẹ̀ ti mọ ẹni tá à ń pè ní Jésù hmm. tí mo ti dá Jésù mọ̀ láti kékeré mi ni. gbogbo ẹ̀yin tèmi nínú ilé wọ́n ní àwọn dá Jésù mọ̀ láti kékeré wọn ǹjẹ́ ẹ̀yin dá Jésù mọ̀ láti kékeré yín yíyìn fi Jésù àti ọ̀rọ̀ Ọlọ́run jẹ bọ́ àwọn ọmọ yín nínú ilé. Hmm bàbá ń bẹ láàfin rẹ̀ tó ń ṣọlá arúgbó òjò ń bẹ láàfin rẹ̀ tó ń ṣògo àtàbàtúbú ń bẹ láàfin rẹ̀ tó ń ṣọlá bàbá mi ń bẹ láàfin rẹ̀ tó ń ṣògo wọ́n láwọn dá Jésù mọ̀ láti kékeré àǹtí mi mọ̀ bóyá mọ sista Bísí Àlùkò Aláwìyé wọ́n kọ orin kan orin yẹn ló wá sí mi lórí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn bí mo tilẹ̀ kéré nínú ẹ̀yà Júdà o. ṣẹ́mu náà. mi ah. ò mọ̀ dáadáa. Ah. olùgbàlà mọ àwọn tirẹ̀ tó yàn o. sísá Bísí Àdùkò tẹ bá gbọ́ mi nílùú Àkúrẹ́ orin yìí ni mò ń kọ ní ìsìn bí wọ́n yẹn ará Àkúrẹ́ tẹ jẹ́ olólùfẹ́ wọn ẹ máa bá sọ fún wọn ní mẹ́sàn-án mẹ́wàá wípé kọ́ máa múra sílẹ̀ wọ́n ń bọ̀ lórí ètò Miliki Express láìpẹ́ láì jìnnà. bí mo tilẹ̀ kéré nínú ẹ̀ olùgbàlà mọ àwọn tirẹ̀ tó yàn ó